Orísun ẹ̀pọ́dún méjìlá ẹ̀ lágbára ọlọ́run ọdún méjìlá ẹ̀ mọ̀ là ni ọdún méjìlá ọlọ́run mọ̀ là fún yín ẹ mọ̀ rí sọ àwa náà mọ̀ rí gbọ́ ọlọ́ ayé ò ní kọ́hun yín àwòrán yín ayé ò mọ̀ pé wò kò ní bàjẹ́ Orísun ẹ ṣe fún gbogbo ètò tẹ́ ń gbé jáde inú mi ń dùn ambassador Saheed Balogun ni mí ààrẹ ẹgbẹ́ Golden Movie ambassador ń sọ pé Orísun yóò sunre gbogbo wa bẹ́ẹ̀ ṣe fọ́dún méjìlá yìí ẹ ṣeun.